فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba ọba tí ó kó wa jọ sí ìbàyí lálẹ́ lẹ́yìn ìgbà tá a kírun ṣáà tán ní masjidul imamain al-imam ibn baz wal imam al-albani rahimahumullah ní èyí tí ọlọ́run ọba fi jíǹkì àwọn àfáà àgbà fadilatu sheikh الدكتور أبو عبد الرحمن كمال الدين ìjọlákẹ́ ọlọ́kọ̀ọ́sà lè kọ̀ rẹ̀ yìí àwọn dáadáa tó láwọn bá ṣe fún kọ́lọ́mọ fọwọ́ bàjẹ́ kọ́lọ́mọ ti fọwọ́ bàjẹ́ kan wọ àwọn yòókù náà tẹ̀ ń tọrọ ọ̀dọ̀ ọlọ́run kò ṣe wọ àwọn gbìyànjú tẹ̀ ń ṣe kọ́lọ́mọ kò gbà á wọ àtàwọn àjòkó náà àwọn táwọn wá mà ní ìmọ̀ ewu ni ìmọ̀ àwé ni àwọn tá à sì ń wájú ẹ̀mú lọ́nà halali ni àwọn tá à ń gbìyànjú láti súnmọ́ lọ́wọ́n ọba ni ọ̀bẹ lọ́nkọ́lọ́n kó fàlùbákà sí gbogbo ìyànjú ń kálukú wa ìjà báyọ̀nù rẹ̀ pàdé ẹ̀ kó fi kó fún wa ní halawatul iman. sọ ah, ẹ ọmọ ìyá mi ní ẹsẹ̀. Ah, inṣáàlá tí mo fẹ́ fi bá a sọ̀rọ̀ ní òní ó wù mí ó pẹ́ jù pátápátá wù mí tó bá ṣe ṣe bẹ́ẹ̀ ọ̀yá kó má ju thirty minutes lọ hmm. mo bá rí ṣe sọdá kan tí bá sì ti ń pẹ́ ju ẹ ṣígbà sí i lórí alẹ́ la àwọn èèyàn rí bí lọ́lẹ̀ ó ní wípé. ọlọ́run ọba nu Qur'an gbogbo ọ̀nà ló fi fẹ́ ká mọ̀ wò fẹ́ ká mọ̀ láti wá fẹ́ ká mọ̀ yìí ọ wá gbé ọ̀nà méjì kalẹ̀ láti pé ká fi stọ́dí òun ká stọ́dí tí òun dá ká sì sọ di nǹkan tí òun sọ kalẹ̀ fún wa bọ̀ méjèèjì ọlọ́run fẹ́ kó lídì sí pọ́ìntì kan ẹ lè appreciate bí ọláhì Islam pé Islam pé wọ́n pé ẹ̀ máa ń sọ̀rọ̀ ńgbà míì tó kàn sọ pé wá tó gbọ́ kó bá àwọn afá ń sọ lẹ́bù kan lẹ́bù kejì ni pé àwọn afá ń sọ ìwọ náà dé orí bẹ́ẹ̀ lẹ́bù kejì tẹ́ ẹ bá wo gbogbo àwọn systems lékún tí èṣe ti Islam wọ́n mú apá kan òdodo wọ́n ju apá kan òdodo lẹ̀ wọ́n emphasize apá kan wọ́n di emphasize apá kejì for Islam ó kò pé náà ẹ̀yin ó wù nísìnyí báyìí pé commonly ọ̀nà tá a fi ń discover pé nǹkan jẹ́ òdodo a lè lo empirical way empirical way ni pé ká observe nǹkan tá a bá observe kó fún wa pattern ká fi pattern rẹ̀ ká fi establish fact pé gbèrè observation òun ni sáyẹ́ǹsì ń lò both pure and applied sciences wọ́n ní scientific method. The other one àlèlò rational method. Òun náà support the scientific method ni. Sáyẹ́ǹsì all lè do. But ọlọ́run ọba tún wá fún wa pé òun sọ Kùránì kalẹ̀ tó jẹ́ wáàyí pé òdodo ni wáàyí o mẹ́tẹ̀ẹ̀ta dáadápọ̀ àti empirical rational àti èyí tó ṣe pé ẹ̀sìn tí Islam mú wá òdodo láàrin mẹ́ ṣùgbọ́n ẹyọ kọ̀ọ̀kan nínú àwọn méjì mo dákọ̀ ní limitations limitations ẹ̀ òun wáàyí ló ló wá complete ló wá complement ló wá sàlàyé. gẹ́gẹ́ bí Ibn Taymiyyah rahimahullah ṣe ń sọ gbogbo wa ló yé pé ojú wa yìí kò lè rí nà àbí tọ́másì gbá kíláàsì rìn nà á ní ojú ni ọ̀tọ́kùnkùn bá mú àníri kankan kéèyàn ti wá sọ pé di ó léwu tí ẹ lè fi rí nǹkan òun lójú wọ́n níjọ́ tó ń kùn bá mú ńkọ́ limitation bójú ṣe ní limitation bẹ́ẹ̀ lọ́pọlọ náà ni ọpọlọ lè ronú ó discover nǹkan ṣùgbọ́n náà ní ìdìkà illuminate ojú lè rí lóòótọ́ àmọ́ ń jọ tó bá ti pé ilẹ̀ bá mọ́ tá a bá rí láìtì ọ̀rọ̀ àárí tó sùpá àárí ti touch yóò ṣe kéde yóò éèdì ojú yìí bẹ́ẹ̀ náà lọ́pọlọ náà ń kọ́ òun náà níbi tó lè rí ma tó fi lẹ́yìn ìgbà tó bá débi tó bá dé tán wá yìí yóò sọ fún pé nǹkan míì tó ń bẹ níbí báyìí bí sáyẹ́ǹsì ṣe dáa tó rìsọ́ọ̀tì rẹ̀ dá outcome rẹ̀ dá ṣùgbọ́n ní yàlájà limitation nínú àwọn nǹkan téèyàn gbọ́dọ̀ mọ̀ fi sakọ rárá kéèyàn sọ pé torí pé òun mọ̀ òun ni science ẹ̀rọ tó ní limitations discovery ni ife ń pé mo discover wọ́ọ̀dù discovery fúnra rẹ̀ mí ní wípé nǹkan yẹn ti ń bẹ òkàn mọ̀ pé ń bẹ ni trampalism that is kí ẹ máa sakọ pé àwọn ah, mo ti rí nǹkan ńlá ńlá tí sáyẹ́ǹsì máa ń rí pé lẹ́yìn ìgbà tó lè kan bẹ ẹ máa ń tẹ̀sán ìtumọ̀ ò ní pé ah àìmọ̀kan ó ti wá hàn báyìí aṣékiri ìbẹ̀ ń bí so irú ẹni tó ṣe pẹ́rù ọ̀nà tí dé olónà ó wá ṣe mistake ńláńlá òun yóò wá sakọ pé anything ò bá ti mọ̀ pé ń bẹ wẹ̀rí ìjẹ́bí ìgbésẹ̀ dúró ó ti pé kíro ẹni ẹwà tí mọ̀ pé ibi tí mo dé yìí lórí anything tí ìbá tí mọ̀ pé ń bẹ kò ẹ̀zí ah, ah, ah, so now tó bá mọ̀ pé ń bẹ lẹ́yìn ọdún mẹ́ta ń kọ́ so now fẹ́ mímọ̀ rẹ̀ ló wájú kó ẹ̀zí mímọ̀ rẹ̀ ló wájú pẹ̀lú ẹ̀zí fẹ́fẹ́ náà àìmọ̀sán ẹ̀ ló ṣe ọlọ́gbọ̀n fáwọn fálásì ń bẹ táwọn ṣe kí ẹ̀yàn sọ pé nísìnyí wọ́n ní àwọn tó wà ní lọ́wọ́ lamẹ́ríkà Columbus discover fẹ́rẹ́fẹ́ discover àwọn àbáwọn discover ọ̀nà àwọn discover tí wọ́n lọ wọ́n wọ́n ní mọ́sí bẹ́ẹ̀ ẹgbọ́ wọ́n ń ndị wọ́n ń jẹran wọ́n fẹ́ wọn wọ́n bí ma wọ́n mọ̀ pé wá ó sì ní á ah! ẹ̀yìn wọn bí ó discover àwọn náà discover àwọn ọ̀rẹ́ <laughs> ibi tó ní ma náà ni kí n sọ pé ah mi ò mọ̀ nǹkan yìí tẹ́lẹ̀ ní nǹkan tó ti exist kì í manufacture anything kì í systemize anything lẹ́yìn ìgbà tó sáyẹ̀nsì technology application ló kù òwe ìfọ̀sẹ̀sẹ̀ pé káàkì yóò sí tẹ́lẹ̀ mi mo rájé kó wà lọ́nà mo ṣẹ̀ṣẹ̀ wá mọ̀ pé ó wà títí dọ̀là yóò sì mọ̀ pé wà ní ṣé wẹ́ẹ̀ ni ẹlẹ́ẹ̀kọ́ máa sakọ pé tó ò bá ti mọ̀ pé wà ní ìsìn wẹ̀ exist kò ṣe rárá limitation yẹn wọ́ ẹ̀yìn kò ní ìdíkẹ́ láti study science kéèyàn pé ọkọ̀ lè ṣùgbọ́n àwọn èèyàn ò mà òyìnbó gbọ́n òun ó study philosophy of science láfíríkà wọ́n kọ́ wa science ọ̀pọ̀ àwọn philosophy of science ó wáyé bí science tó bí hmm? limitation kan science ní limitation kejì tó ní ó ní wípé kéde ìṣe limitation sẹ́yìn bá mọ bí ó ṣe lò àmọ́ ìsìláàmù ló pé ló yẹ ká mọ gbogbo yìí tẹ́yìn tẹ́yìn sọ yìí nísìnyí ẹgbọ́ ẹ òsì tí òsì kòsí sáyẹ̀nsì gbogbo òkú bẹ̀ láti disapprove àwọn àfẹ́sìn ti sọ yẹ́ tẹ́sí wọ́n sọ pé no ibi tá àmọ̀dé ìdí sẹ́ni tàbá tí mọ̀ ń kọ́ òkú ẹ̀ sí tó ní àádámọ̀lẹ̀ ah, ah. elmi bí ṣe lẹ́sà elmi bí adam ìmọ̀ pé ìwà àwẹ́ pé nǹkan ò sí yá ìmọ̀ kò sọ pé ìmọ̀ pé òun ìmọ̀ pé nǹkan wà kò sọ pé ìmọ̀ ń bẹ fún ọkọ̀ mọ̀ pé kò sí ẹ́ tẹ̀wọ́ bẹ́ẹ̀ ti tọ́wọ́ máa ṣe sọ ó ti wáyé nísìnyí ó fọ́ wọn lẹ́nu ọjà àlà wípé jẹ́kì ní sọ́tọ́ fún ẹni tí wà gba nobel prize sí lọ́dún yìí nígbà tá a bá fi rí bíi ten years wọ́n sọ pé ah, kọ́dà gan mistake tún ni òdo ni <laughs> ọ̀kan ìkejì ní limitation òun ni pé anything tó bá fẹ́ dì tó bá fẹ́ study ó lòun o nǹkan tó ṣe yí pé a lè perceive with senses nìkan ẹ a lè fojú rí a lè touch a lè gbóhùn ẹ so anything tí wọ́n bá ṣe yàn kò sínú rẹ́mù o ṣé wọ́n pé ó dáa but kó wá claim pé anything tá a bá ti wá lè fi senses yìí pàṣípò exist ìrọ́ náà tó ni tó bá náà tán ni náà bàtà tó bá bi sáyẹ́nsì ní ti kó pè ọ́dà ṣé màláìkà mẹ́ wọn lọ kò sí a ní agbára rẹ̀ ò kan náà because tó wí ni pé nǹkan tá a lè rí ní wọ́ọ̀dù yìí nìkan ló ń sọ́ọ̀dì kí ló tó fẹ́ dá sí nǹkan tí ìṣe wọ́ọ̀dù ni tí máa bí ọpẹ́ ọpẹ́ ṣé wọ́ọ̀dù ilé yìí nìkan náà ní ń bẹ wọ́n ní fáyìn lọ pẹ̀lú ẹ̀dá ìlà ìtọ́jú ìgbà láti ọmọ nígbà òun nìkan náà mú ma kìí ṣe lókè sí ó gbọ́dọ̀ sójú wọn lọ limitation kanu àmọ́ tóun bó ṣe pé àwọn òdodo tóun náà lè ṣe kí ni tó lè pàṣẹ́fù tó sì lè source of knowledge òbínú gbọ́dọ̀ àwa Islam gan ló gbé kalẹ̀ àmọ́ ó jẹ́ ká mọ̀ limitation. ọlọ́run ọba náà tún wá gbà pé àwọn èèyàn tó lọ pé ìmọ̀ wọn wọ́n rí true observation ni ọlọ́run ọba gbà pé onímọ̀ wọn tó bá ṣe wípé wọ́n bá lead sí the desired result result ni pé ó jẹ́ kan mọ̀ ọlọ́run ó sì jẹ́ kan súnmọ́ ọlọ́run ọba sí. tó bí mo ṣe ń sọ yìí ọ̀nà méjì òun ni ẹ̀rí èèyàn fi ń jẹ́ onímímọ́ tó sì gbọ́dọ̀ líìdì yẹn sọ́dọ̀ lọ wọ́n sì fi ká ronú sí náà àkọ́kọ́ òun bí káwo Qur'an káwo sunna nabi sallallahu alaihi ká sọ́dí ẹ̀ láti sọ́dí ẹ̀ òun ni Ibn Qayyim rahimahullah ló pè ní at fi ayatillah al-masmu'a sáyìn ọlọ́ọ̀bá méjì ni sáyìn sọlọ́n àyàtùlá almasmua àti àyàtùlá almashuhuda sáyìn ọlọ́ọ̀bá ayà ọlọ́ọ̀n tá ń gbọ́ pé wọ́n kà sí wa létí lágbá ọlọ́ọ̀bá ń sọ̀rọ̀ ìtumọ̀ rẹ̀ ah, ìtumọ̀ báyìí ìtumọ̀ àyàtùlá almasmua tọwọ́ ayé àyàtùwá almọ̀ṣùhúdà àwọn sáyẹ̀nsì ọlọ́run ọba ta lè rí méjèèjì náà ọlọ́run bá pè wá sí ìbùnàkọ́ yìí mú sọ wípé àwọn ẹ̀rí tá a bá rí ń bẹ̀ ní títa lákọ̀ọ́kọ́ ta pè ní àyàtùlá almọ̀sùmọ́á ta pè ní àdẹ̀lílu alburhani ẹ̀rí tó ṣe pé pósì ló jẹ́ ọlọ́run ọba òdodo ní tó bá ìsọ òdodo náà ní ó jẹ ó mì pé tọ́lọ́run bá sọ ni then èyí kejì ó ní àdẹ̀lílu àlẹ̀yá ní ẹ̀rí tá a fojú rí láì méjèèjì náà sì ń complement ara wọn ni ó tún jẹ́ kí ibi tẹ́ẹ̀tì mà hmm? tẹ́ẹ̀tì mà pé bẹ́ẹ̀ ànábì Ibrahim alayhi salatu wa salam ó sọ fọ́lọ́hun ọba rọ́bì ó ní àrìní kéfà tó yẹ mọ́tò ọlọ́run fi hàn mí bó ṣe jí òkú ọlọ́ni awalam tu'min tó gbàgbọ́ ni oníbàlà mo gbàgbọ́ walakin liyatma inna qalbi mo fẹ́ kọ́kàn mi tún balẹ̀ sí kí yàkínà mi lékún tí a pé pé ìtumọ̀ ni pé ìtẹ̀yìn bá tún rí nǹkan yóò tún lékún nǹkan téèyàn bìlì. Hmm? òní ibn hasan rahimahullah afáàgbà ó ní wàhálà jẹ máa fàgbà ó ní wàlákin lil iyani latifu ma'nan. إذا سأل المكالمة إذا سأل المكالمة ولكن كن للإيان التي كمانا له سأل الإيان ها ما للإيان التي كمانا له سأل المعاينة الكليم على المعاينة الكريم لو فعلى المعاينة الكريم ولكن للعيان لطيف معنى له فعل له فعل المعاينة الكليم Aṣé kí èèyàn rí nǹkan tí ti ń gbọ́ tẹ́lẹ̀, ìtumọ̀ láti ìlera ìyẹ́ ni, láti ìtumọ̀ náà. ó ní túmọ̀ tó wọnú pé á ah, nǹkan tí mo ń gbọ́ ni mo rí ẹ́ tí rẹ̀ yahoo tí pé ìmọ̀ ń jẹ́ kí túmọ̀ kó kéèyàn tó ń sí sáàlálmọ̀ àyánà tàlkàlímù anábì Musa tí ẹ̀mí sọ pé rọ́bì àrì ní náà موسى على المعاية يكلمه موسى على المعاية يكلمه pé wọ́n lọ́wọ́ bá ti ń gbọ́rọ̀ rẹ̀ yìí ti ń gbà mọ́ ó kú kí n tó rí ọ kí n fi rí kún gbígbọ́ ọ̀nà láǹtàrọ̀ ni ẹ̀yìn ò ṣeéṣe láyé ẹ́ tọ̀ méjèèjì lọ́lọ́run wá kọ̀ báyìí fún wa láti fi bíúdí ìmánì tá fi mọ̀ ọ́n. bẹ́ẹ̀ bá ṣe ń gbọ́ àyà mi àyàtúlá àlùmọ̀sùmọ́á kẹ́ẹ̀tì mọ́ wọ àyà mi àyàtúlá àlùmọ̀ṣòhódà kí méjì wá kúnra wọn kí ìmánì yìí fi kún kẹ́ẹ̀tì wá mọ̀ ni. Yàní láti fò máa ń ní ọ̀pọ̀ kí ló fàtà fi ń sọ nǹkan yìí ó ní wípé ẹ̀sìn wa pé gbogbo ẹni tọ́lọ́wọ́n bá bá fún lọ́pọlọ sciences là ń sọ́dì ní pure sciences sciences là ń sọ́dì ní applied sciences sciences là ń sọ́dì ní social sciences. Eh? asọ́dì ni ká má fi ilẹ̀ ká nítorí ẹ̀sìn òun náà ọ̀nà téèyàn fi mọ Ọlọ́run tó bá mọ àyàtúlá almasmuam kìí sọ̀rọ̀ kan ní ààkéwò ah, láfẹ́ kí béèyàn bá kéwò ara kéwò náà ló wá àwọn àfẹ́sìn jọ̀hún wọn ì separate ẹ̀ ìgbà tó ti pé báàfù ń dé tí witness ń dé ni à ń separate ẹ̀ báyìí bá gbà mí ní fún ilé examples díẹ̀ díẹ̀ àmọ́ tí bá ti ń kọjá dákùn sọ fún mi o torí torí táwọn alẹ́ la wà àwọn èèyàn sì lọ fi ṣẹ́ lọ́la ní tí o ẹ̀yìn ẹ̀wọ́wọ́ tábà ní àyà tí ó jẹ́ àpọ́nlé ńláńlá fáwọn kan jó ní mímọ́ táwọn láwọn àpá ní Kùránì òun ni àyà sọ pé innama yakhsha Allaha min ibadihi al-ulama àwọn tán páyà ọlọ́run ọba nínú àwọn èrè àwọn làwọn onímọ̀ ṣàbíwá ọba ah! àwọn tán mọ̀mọ́ ọlọ́run tán máa àyà Qur'an ìbẹ́ lóòótọ́ ṣùgbọ́n tẹ́ ẹ bá wo àyà yìí ẹ dápẹ́ tẹ̀lé mi ká lọ nínú al-Qur'ani Áyà ìtàn bá ti tu ẹbá ń sọ pé kí lọ́lọ́run ọba sọ tán tó wá sọ pé àwọn wọ̀nyí lo ní nímọ̀ èwo ló bọ́ sínú méjèèjì. Ọlọ́run bá ń sọ fún wa Suratu Fatir. Ọlọ́ni alam taro anna Allaha anzala minas samaa'i ma'a. Ṣé wà nábì tó sọ ní kalẹ̀ àwa fi mú àwọn different fruits jáde èso mukhtalifan alwanuha kọ́lọ̀ rẹ̀ wá yàtọ̀ omi ẹyọ kan imú kọ́lọ̀ tọ̀tọ̀ wá omi ẹyọ kan ó mú taste tọ̀tọ̀ wá pípa àwọn sọ pé yóò sọ́ bìmọ́ inú wá ìdí wọn fàdúlọ̀ bábọ̀ ha alàbáde nílùú òkú omi ẹyọ kan náà ni yóò ń fèsì màmá taste wọn sì yàtọ̀ ọ̀tọ̀ kọ́lọ̀ nìkan wò ká observe ẹ̀ ẹ̀ study process. Hmm? wàmínà jibal tẹ́bá tún wo òkè náà nǹkan judadun bídun ó ra àwọn òkè kan rocks àwọn jẹ white white white hmm? akọ òkúta akọ kìnìkan kìnìkan kìnìkan kìnìkan má bú kìnìkan kìnìkan eh, igneous rock kìnìkan rock kìnìkan rock wo àwọn rock nǹkan àwọn mẹ́bẹ̀ wà sọ́mọ̀rún àwọn red làwọn jẹ mọ̀tálìfún alwanu ha kàzá alwanu ha àwọn kọ́lọ̀ tiẹ̀ náà tún yàtọ̀ wọ̀gọ̀rọ̀ bíbù sud ara àwọn mẹ́rin gírísì black làwọn rocks yẹn jẹ́ ọlọ́run sọ nǹkan ní ọlọ́run ká observe tàbá observe nǹkan fẹ́ fi ṣe ń tiwa àwọn òṣèré a ah, mo wá o ti wà ń bẹ́ because anybody tí máa ń sọ pé ní ṣe dáhùn yes dáhùn wọn fi ń lọ kéèyàn lóun ṣe rìsáàjì fọdún mẹ́wàá thirty years tán ká wá sọ pé ah ẹ akọ̀wé ogun lọ nígbà bẹ́ẹ̀ ṣe ti wà ń bẹ̀rẹ̀ yàn. ṣé ẹ fabricate kí ni ẹni ẹ mú padà wá find out find out go ẹ̀yin lẹ̀ mọ́nà. ìgbẹ́ ṣe rí àwọ́ọ̀dù ṣe ìgbàgbé fún àpá á gbé fún chance. chance ni ẹ̀kọ́ gbà because kí ni ìtì wà ń bẹ̀ ẹ̀yin kan nìkan yóò yarí lẹ́nu gbogbo ẹ̀là tàbí èyí nísìnyí ọmọ àdúgbò náà lónìí tó ní sẹ́ni kí ẹ̀rìn òun ò lè gbà nǹkan kékeré tó míìkì tó ti wà ń bẹ̀ kó gbà pé chance ni yìí sì ń sọ fọ́lọ́wọ́ ọba àti gbogbo ilé ayé ló ti wà complex parenting by chance ni ẹ̀kan ọ̀dà. ẹ gbọ́ èyí tó ti pé òun kọ́dà èyí fóun náà tún méjì by chance dókítà ẹ̀ má bínú wọ́n ń ní sáyẹ́nsì wọ́n ń pè ní serendipity serendipity ẹni bí sì ni pé èèyàn ń ṣe research ọ̀tọ̀ ni tó target láti fẹ́ta láti rí but kìí ṣe main thing tó wà nìyẹn kíní kan ló kàn já wá by chance òun padà wá prove to even be more important than the primary research wọ́n ní àṣẹrẹ̀ ní títì A good example tí wọ́n máa ń sọ ní kéèsì ọ̀tẹ̀ ẹ̀dà ọ̀dọ̀ Alexander Fleming Alex Fleming Fleming tó discover Fleming ẹlẹ́mì tó di discover penicillin bí penicillin tá So, okay, sọ ok ẹ̀dá ọ̀dọ́ yín mo dé culture ló ń sọ di culture of bacteria ẹ kò mọ bí penicillin ṣe já sínú petri dish òun ọjà tó kà sá àwọn area yìí nísìnyí àwọn bacteria ti kú o tí ló fà ló fi sọ de òun ló gba but it was not something that he set out to do so now kéèyàn á ah ah ah by chance yóò yàrá lógbe gbé jáde ló fẹ́ gbà pé kí wọ́n ọlọ́run fún ọlọ́run ọba tó wá dálé ayé àtọ̀run ó ní òun by chance. chance torí pé sàtẹ́tì náà fọlọ́run ọba òsì èyí tí wọ́n ti gba ọ̀nà fún by chance ni wọ́n fi rí wọ́kọ́ ló dá ẹ́ pọ̀yìn tó òun ò lè gbà ní fi ń lọ ọlọ́run ọba yìí. so lẹ́yìn ìgbà tọ́lọ̀ wọn afọyọ ó ṣe léè tán ẹ ẹ tí tí tí ìrèbí nílọ ọlọ́run dapọ̀ pé ẹ wo bọ́ọ̀lù ọ̀sìn sọmú kan lọ́sàn náà ó sì jẹ́ káwọn fúrúùtù wá fúrúùtù yìí sì kọ́lọ̀ rẹ̀ yàtọ̀ lẹ́yìn tó bá tún wókè náà eléyìí náà yàtọ̀ ẹ ọlọ́run sọ̀rọ̀ ọlọ́run á ní wàmínà náà ọlọ́run bá tún dáhùn èèyàn náà wàdàwàb ó dáwọn dábà ìranko wọ́n anáàmù dáwọn dábà àwọn náà kọ́ mọ̀kútàlì fún ìwánu tọ́lọ̀ tí wọ́n náà yàtọ̀ ọ̀tọ̀ kàzálì bẹ́ẹ̀ ni nígbà tó lọ́wọ́ bá pè wá sákèsí pé ẹ wò ẹ wò iṣẹ́ ọ̀gbáfẹ́ lẹ́yìn observation ilé ìlọ́lọ́ ni innama yakhsha Allaha min ibadihi al-ulama àwọn tápáyọ̀ ọlọ́run ọba jù náà àwọn ẹ̀rẹ̀ làwọn onímọ̀ tọ ìmọ̀wó lélẹ̀ tàbá líǹkì wọ́bì Dàdí pé èyí tó ṣe pé a ọ̀bzáàfù ni ọlọ́run bá fi pè tó tókò ní mímọ̀ làwọn tó bá ọ̀bzáàfẹ́. Àbẹ́ èyí tó ṣe pé ayọ̀ ọlọ́run bá la gbọ́. Èyí ta ọ̀bzáàfù pé ẹ̀rù bọ́lọ́run bá ṣe báyìí, ẹ̀rù bọ́lọ́run ṣe báyìí. Ẹ̀ẹ́n so ìgbà ọlọ́run ṣe ló pè wọ́n pé òní mímọ̀. Hmm. Hmm. Tó fi hàn pé kó ọlọ́run bá sọ ni pé àrọ̀ ọ̀nà téèyàn fi lè dímọ̀ ni kéèyàn ọ̀bzáàfù so ń jẹ́ tí mùsùlùmí bá ń sọ pé wọ́n ní àwọn ah, mùsùlùmí fàṣẹ́yìn bíi sáyẹ́ńsìsì ẹ̀sìn ẹ̀kọ́ ló kó bá o ẹ̀sìn ẹ̀kọ́ ló kó bá o nǹkan mélòó kó bá orí sáyẹ́ǹsì yìí gan kọ́ àwọn mùsùlùmí náà wọ́n pa àgbáyé pé mọ́ wàá tún jẹ́ ká yọ nǹkan tó wà papọ̀ láti yọ ọkọ̀ àṣẹ̀ṣẹ̀ ní ìdí ẹ̀rí ni láti sọ pé ah, ẹ lóòótọ́ náà ilé ayé ń lọ nísìnyí àná the story science orúkọ hmm, hmm, hmm, àánú ẹ already yóò lẹ́yàtọ̀ ní pé àwọn eléyìí lọ fi background ilhadu wọ́n fẹ́ claim ilhadu ní pé ká sọ pé ọlọ́run ọba ò sí pẹ̀lú science kan ló ti rí why because science kan pé nítorí fẹ́ máa study nítorí pé nǹkan tí mo lè observe alọ́lọ́run ọba ara fẹ́ ìlú ni ìlérí pé kò fẹ́ kan sí rẹ̀ mẹ́ ẹgbọ́n mi yé kò sí rẹ́ẹ̀mù kan tó ń sọ́dí tó fi wá tẹ́ẹ̀mù tó kò exist kò sí mẹ́ àmọ́ bìlífù tiẹ̀ tó ń ti gbé wá láti ta ló fẹ́ gbé wọ sáyẹ̀nsì ẹ̀ ọ fẹ́ gbáwọn èèyàn lójú ọ wá sí gbogbo akọlé ayé oṣù gbogbo ẹ̀ oṣù gbogbo ẹ̀ tọ́ kí la fẹ́ fà ní ọlọ́pẹ́ innama yakhsha Allah min ibadi al-ulama ilé ìfihàn wá pé onímọ̀ náà lẹ́ni tó bá observe tí observation bá ti líìdì tó fi mọ́ lọ. ọlọ́run ọba ló dálé ayé lọ́tọ̀ ọlọ́run ọba yìí tó sísun ọlọ́run ọba tó sì yẹ dọ́gba nǹkan lọ́tọ̀ọ̀tọ̀ yìí nǹkan alágbára ni ọlọ́run ọba tó ṣe léyìí nísìnyí kọ́ òun tó dá wa kọ́ ó lè jí wa padà ọlọ́run ọba tó ṣe ń kọ́ àwa pàdé rẹ̀ ń jọ́ níjọ́ tó observation bá líìdì sẹ́kọ̀ọ́ á lè mọ̀ onímọ̀ tẹ́ màbò sí táwa ṣe àwọn táwọn wa ń kọ́ńtrólì ayé wọ́n wá gbé wọ́ọ̀dù àálìmù fún ẹni tó make observation nìkan àmọ́ tí ò lídì ẹ̀ sọ́dọ̀ ọlọ́ àni aláàlẹ́mù french science hmm. aláàlẹ́mù ìtàlẹ́ italian science ẹ́ wọ́n gbé wẹ́bù alim fún science ọlọ́nà tó ń kọ́ ìjọ tó yẹ kó di alim lẹ́ntó pé ìjọ tó observation rẹ̀ tó bá lídì ẹ̀ sọ́dọ̀ ọlọ́ ìjọ tó observation rẹ̀ bá ti lídì ẹ̀ pé ní kò sọ́lọ̀ kò tọ́ sí alim àwọn àwo okọ̀ tó dájú ọ̀nà agbóṣù so ilé yẹn establish pé ìmọ̀ téèyàn ń kojú it observation wà nǹkan ìmọ̀ ń sọ̀rọ̀ náà jẹ́ àálù tó bá ṣe pé ìmọ̀ yẹn tó bá lead yẹn sọ́dọ̀ lọ. kò fẹ́ ní ìdíbà ṣe máa ń sọ àwọn ẹ̀rí òun pé ṣẹ́rí wíwá mà ó pàtàkì ìbọ̀ ṣẹ́rí àná wá ní ṣẹwárí tó náà pé ìsíláìsì náà wá wúlò òkè màkànnà rèé. ẹ̀wọ́ imaka kan náà ní ṣùgbọ́n o pẹ̀lú condition pé ó gbọ́dọ̀ lead sọ́dọ̀ lọ. ó gbọ́dọ̀ lead sọ́dọ̀ lọ. tó bá ti lead sọ́dọ̀ lọ kódà pé kó ṣẹ̀rí àná ẹ̀ lead sọ́dọ̀ lọ ó bá fa gbogbo àyà hmm? torí pé níta pé ọlọ́run ọba sọ fún wa náà àwọn tóun fàǹsálà hamid ta fún wa ẹni tá a fún ní àyàwó akọ ní kíkíra akọ́ntà ọ̀rẹ́ akọ́ gbogbo ẹ̀ àmọ́ ó yọ kúrò ń bẹ̀ ó sì yọ kúrò ń bẹ̀ ọ̀tọ̀ kàkàrà ní ìdàwí ló parí àyà wọn náà tó sọnù tó kìí ṣe pé ìmọ̀ ayé nìkan lónìí níjọ́ tí máa yé ò bá ti rí ìdẹ̀ sọ́dọ̀ ọlọ́run ọba kìí ṣe mọ̀ níjọ́ tí mẹ́ẹ̀sìn náà ò bá ti rí ìdẹ̀ sọ́dọ̀ ọlọ́run ọba kìí ṣe mọ̀ àdẹ̀lílu àlẹ̀yá ní lọ́lọ́run ọba sọ pé onímọ̀ lẹ́ni tó bá ṣe bá lè dìde sọ́dọ̀ ọlọ́run ẹlẹ́ẹ̀kejì ẹ máa wo ti àdẹ̀lélù alburhani ọlọ́run sọ fún wa wípé kùránì tí wà nábi sáwọ́sọ́lá ń ká fáwọn sàábí ànábì sọ́tùl ankabut wa ma kunta tatlu min qablihi min kitab ìwọ nábi sallallahu alaihi wasallam ó ká tíra mi before kùránì ẹ̀ ó ká kò ní ولا تخطه بيمينك فهو لك إذن لابتاب المفتلون sọ́fí بيني ni àwọn èèyàn tán fẹ́ pọ́ọ̀sì ìbàjẹ́ pé wọ́n fẹ́ dà nǹkan rú wọ́n fẹ́ dẹ̀kẹ́ ọlọ́run ọba rú wọ́n sì èmi ìpẹ́ àwọn ló kọ́ ẹni tí ń kọ́ ni ọlọ́run jẹ́ ìsọkútọ̀ ẹ̀yìn náà mọ́ pé kò kàní nígbà tó wọ́n fẹ́ sọ̀rọ̀ Qur'an ó ní pẹ́ẹ́ni Qur'an tí wọ́n náà bí fáwọn sàábé rẹ̀ tó ń ta fáwọn báwọn náà ń gbọ́ àyàtún bàyìnàtún sí sùdúrì lẹ̀bínà oúntòlè ẹ̀lì àwọn sáyẹ̀nsì ọlọ́run ọba ni tó pẹ́ tó wà nígbà àyà àwọn táa fún ní mọ́ establish pé ẹni tó pẹ́ àyàtùlá almọ̀sùmọ́à àwọn sáyẹ̀nsì ọlọ́run ọba táà ń gbọ́ lóòrùn náà dájú pé àlẹ́gbẹ́ oúntòlè ọlọ́run fún wọn ṣé sáyẹ̀nsì ọlọ́run ti ń gbọ́ tó ń fi dodi mímọ́ hmm? wọn làwọn àfáà máa fi ń sọ níjọ́ tó bá ṣe pé èèyàn bá fi hákùrọ̀ áni ẹ́ májẹ̀mẹ̀ ẹyọ kan ló lè mú kó mọ̀jẹ̀ ní mímọ́ bí mo sì sọ́kọ́ lákọ̀ọ́kọ́ náà níjọ́ tí kò àánìyàn ò bá fi súnmọ́ lọ tí ò jẹ́ kí mọ ọlọ́run rẹ̀ kó lékún tí ò jẹ́ kó ṣe yí pé kó tẹ̀lé ọlọ́run ọba mọ́ ti nìkan ló fi mọ̀jẹ̀ ní mímọ́ why wọ́n ní ọlọ́run bá fẹ̀kẹ́ ti establish pé Kùránì yìí o àwọn sáyẹ́nsì ọlọ́run tó wà nígbà àyà àwọn tá a fún ní mímọ́ bẹ́ẹ̀ bá fi lè há Kùránì kò ní mímọ́ ní nílé kọ̀ǹdíṣọ̀ tí wọ́n fi gbé ní mímọ́ ẹ́ òun ni kò sí kókó mọ́ lídẹ̀ sọ́dọ̀ lọ ọlọ́run ló ti lómi wọn tó yíyan jẹ́ kí ni àyàtúlá almasmuwa tó onímọ̀ ọlọ́run pé wọn onímọ̀ ọlọ́run pàwọn ilé ni tó lẹ́yìn ìgbà náà bá sọ tán ẹ máa wá wo ọlọ́run bó wàá pa àwọn onímọ̀ ní ulul alba ulul alba. Hmm àwọn tí wọ́n ní làákàyè kwẹ́sàn ni pé tó bá ní wọ́n ní làákàyè ṣé níta wí ni pé ìmọ̀ yẹn náà ló sọ wọ́n do ní làákàyè àbí wọ́n gbé làákàyè wọnú ọmọ yẹn làákàyè yẹn wá lékún ọlọ́run ọ̀bọ̀ bá pèèyàn ló ní làákàyè ọlọ́run ọ̀bọ̀ ìlú bí bá ti sọ̀rọ̀ ọmọ náà bá ti sọ̀rọ̀ ọmọ náà ọlọ́run ọ̀bọ̀ ìlú fẹ́ni tó ṣe wípé ó lọ́pọlọ náà bèèrè lò fẹ́ni tó ṣe pé ó lọ́pọlọ ṣùgbọ́n ìtẹ̀yàn ń fọpọlọ ṣe kò lóhun ẹ̀wọ́ ọlọ́run ọbẹ̀ lo wọ́ọ̀dù ulul albab fẹ́ni tó ní ọpọlọ àmọ́ fọ́nṣàn tọpọlọ tó yẹ kó fún yà tí ì ṣe fún ẹgbẹ́ ìlú làbá ẹgbẹ́ wọn ni àlàlájá ah, lọ́kọlọ wọn wá ní ìfọ̀kọlọ ṣe yahoo láìláì ọlọ́run lè pẹ́ ní onírí àgbàbí láìláì a ah, lágbájá lọ́pọlọ ọwá lọ́lọ́run ọbọ̀ òsí onírí àgbàbí ẹni tó ṣe rí pé ọlọ́pọlọ na ìtọ́pọlọ máa wá ń ṣe ẹ máa pé lágbájá ó wà rational ọ̀pọ̀lọpọ̀ tó ń yìn ní pé a rational human being kò ní fi instant gratification pé ìgbádùn tí ó kàn gbádùn ní ìsìnká kó wá fi da delayed gratification tó wọ́n nípa lọ gbogbo nǹkan tá à ń ṣe ń lé ayé pátápátá principle rẹ̀ nù tó máa sọ fún yín kóyá investment ní gbogbo nǹkan tá à ń ṣe pátápátá ọpọlọ náà investment náà ni lágbájá lọlé ìwé ọlọ́dún mẹ́rin sọ ọdún mẹ́rin pé ah ọdún mẹ́rin káṣì wàá fọdún mẹ́rin ọmọ àwa owó má wo owó kàkà má wo owó lọ́kàwé ìtumọ̀ pé rìtọ́ǹsì tí ó wà lẹ́yìn ọdún mẹ́rin ju kó o máa wo owó lọ ẹ́ nísìn sọ̀rọ̀ sáà a sọ pé mẹ́gbàádùn nísìn ìgbàlódé sí ìdílé ẹ̀ tó fi lè kó ohun tí yóò pọ̀ ju tìsín lọ ìhun tó ń kálukú sí ilé ayé náà ìhun sí ilé ayé náà kò sí ẹnì kankan tí wọ́n sọ fún pé lábájá bóò ní mo fẹ́ fún ten million lónìí bọ̀ tó bá lè ní sùúrù lọ́la thirty million. ok ọlá ìtumọ̀ ní pé yóò lè ní sùúrù rẹ̀ bí wọ́n sọ̀rọ̀ pé tó bá dọ̀là returns yẹn wà higher. tọ̀ tó bá wá rí bẹ́ẹ̀ kí ló dé tó pé ilé ayé tọ́lọ́run bá pè ní màtá òǹkọ̀lé ìgbádùn díẹ̀ tá a kàn fi lẹ̀ kéèyàn wá lóhun ṣetán láti jòkó tí òun ó fi lú sí dárul qarar alkiyama tí ò ní tán kò sẹ́nì kankan tó bá lọ́pọlọ tí ó ṣe bẹ́ àfi tí ò bá bìlì falkiyama lójú ẹ́ ní tó lè mú èèyàn mọ́bẹ̀ ṣe ni pé a ah, ní trust àdéhùn rẹ̀ bá mú nǹkan mi nìṣin ìgbà ẹ̀hìn ibi òbí nífẹ̀ẹ́ nìkan lóògbé bá mú ọ̀wọ̀rí mọ́wọ̀rí èyí tó mi ẹ̀hìn ọ̀pọ̀ sẹ́ni kankan tó bá pé lóòótọ́ nǹkan tó wọn bá gbà lọ́la bá ṣọ́ tí ò ní ṣe tán láti gbé pain tó wọn ó gbé lónìí kí lè tán fi lè high. pẹ́ẹ́lí bọ́ọ̀lù tó bá ọ̀dà wáì àwọn ọ̀gá they are not sensible. bẹ́ẹ̀ náà ni anybody tó wáyé kó bá ti kàn fi ọlọ́run ọba àtàṣe ọlọ́run ọba tó ṣe ọ̀dà wáì ọlọ́run ọba ò ní pé pé ibi tó yẹ kí yẹn ti lo ọpọlọ tí ò wá lo ọlọ́run ní pé ní wúlò àlùbáà. ẹ wá wo àwọn bọ́ọ̀lù ọba ṣe ń pè é ó lọ ìbáàbí ní sọ ọlọ́run wá lò fáwọn three set of people ó sì ní ṣe pẹ̀lú mà ọ̀kan ní ṣe pẹ̀lú àyàtúlá almasmua ọ̀kan ní ṣe pẹ̀lú àyàtúlá almashhuda ọ̀kan wá ní ṣe pẹ̀lú ìntàfẹ́ fi áyà ọlọ́run ọba taari àti áyà ọlọ́run ọba taagbọ́n tàfẹ́ fi àchífù pé kó súnmọ́ amọ́lọ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta ọlọ́run pé ní olùlàjì ọlọ́run bá sọ fún wa sọ́tù zomar ọlọ́ni alamtaro ẹ̀dí alamtaro àìdá tí wà nábi orí annallaha anzala mina sama'i ma'a ọlọ́wọ́ bá sómi kalẹ̀ láti sọ́mà fasalakahu yanabi alá ó jí kó mi yìí kó sink kó gbogbo ibi tó mi ti ń sàn títí yọ nínú lẹ́lẹ̀ bí wọ́n wọ́ bẹ̀ tán ló fi wọ́ summa yukhriju bihi zar'an ọlọ́wọ́ bá fi mú irúgbè jáde nǹkan tí ó wù mọ̀tàlìfàn ìlúwàn ọlọ́ rẹ̀ ó wà yàtọ̀ tó mọ́ yọ hí ìjú ẹ́ kọ́lù tó yàtọ̀ tọ̀ ní ìsíngé yìí nìsín yóò padà tún wá tún wíta àti yóò máa dẹnu yóò dẹnu yóò dẹnu pàtàrà òmùsùfàrán ó padà wá kó yẹ́lò bó ṣe green yóò tún padà kú yóò tún dìde padà ọlọ́wọ́ bá sọ pé tọ̀ ìṣẹ́bí wọn náà sáà rí pé ńgbà tó bẹ̀rẹ̀ ní green ó tún padà di yẹ́lò tó kú ó tún dìde padà ó yẹ kó lè fi ṣe sáì pé bóun náà bá da ọ̀tọ́ ìgbàlódé bá fún padà wájú òkè á máa kó yẹ kó dì náà ẹ̀ ọmọ ìjà lọ ọ̀kọ̀ọ̀kọ̀ ọmọ lẹ́yìn ìgbà tó bá yẹ́lò tán ọlọ́run ọbọ̀ ṣe tí yóò tún gbò padà hmm. ọlọ́run ni inna fi dhalika la dhikra li ulil albab hmm. níbi ilé yẹn pé kẹ́ observe ìrántí bẹ́ẹ̀ fáwọn tani là ọlọ́wọ́ bá lè fi ulil albab máa ẹni tó ṣe yí pé true observations àyàtùlá tó wà lórí ilẹ̀ ló fi mọ́ lọ àyàtùlá almashhuda ọlọ́ni ulil albab ni tọ́ sẹ́bẹ̀ wá ní àwọn tó bẹ́ẹ̀ ṣe ááyà ọlọ́run ní kùránì ní ọgbọ́n ní imani ní ibi ìkírísì ní òfin ọlọ́run ọba sí ọlọ́run ọba sọ fún wa pé sọ́tò zimar náà tó ní wàlẹ́dí na ṣílẹ́nà bó tọ́ọ̀gù ha wa anábu ilallah wọ́n padà sọ́dọ̀ ọlọ́run lahumul bushra àni wọ́n ní ìròdùnú fàbáṣìrẹ̀ ìbáàdì àwọn ẹrù mi bá mi fún wọn ní ìròdùnú àwọn òwúlẹ̀ ẹrù mi tó fi ní ìròdùnú alladhina yastami'una alqawla wa yattabi'una ahsana àwọn tí wọ́n gbọ́ ìran ọ̀rọ̀ tó dáa tó sì jẹ́ gbogbo tó wáyé pé wọ́n ti gbọ́ nǹkan èyí tó dáa jù ń bẹ̀ ni wọ́n fọ́ lo ahsanil qawli ọ̀rọ̀ tó dáa jù ní gbogbo tí ẹ̀wọ̀n ń gbọ́ ọ̀rọ̀ lọ. Bọ́ọ̀ la ṣe mọ̀, Kùránì Allahu nazzala ahsana al-hadithi kitaban mutashabihan. Ọ̀rọ̀ tó dáa jù tó jẹ́ Kùránì Ọlọ́run ọba ló sọ kalẹ̀. Hmm? Bọ́ọ̀ ni wọ́n gbọ́, ẹ̀bí gbígbọ́ lórí gbígbọ́ ní kìnnì àyàtúlá al-masmu'a. Wọ́n gbọ́ Kùránì, wọ́n gbọ́rọ̀ ànábì sallallahu alaihi wasallam mọ́sẹ́ wá ń gbọ́ yẹn pé kùlá ìkàlàdínà àdáhùnmọ̀lá àwọn wọ̀nyí aláwọ̀ bá gáìdì wá kùlá ìkà hóm olùlàlbà àwọn ni wọ́n ní làákàyè ẹ̀yàn tó lè jẹ́ olùlàlbà bùn kọ́ o tó bá pàṣẹ tó yẹ pé kó pàṣẹ àyàtúlá àlùmọ̀sùmọ̀wá olùlàlbà bùn lòun ní. àmọ́kẹ́ bá yẹ fẹ́ fúnra wa àti áyà ọlọ́run ó ní pé káfí tí lọ́rùn káwà mọ́ ọlọ́run ọba káfí débẹ̀ ọlọ́run wa láwọn àwọn ẹ̀yẹ́ ń kọ̀ wọ́ sọ́tò Zumar again amman huwa qanitun àná àlẹ́ ìlàpapọ̀ Al-Qur'ani ọlọ́run já lè package Islam ọkàn ò tapò ṣé ẹni tó ṣe yí pé ó dìde lóru ní táìmù òru táàjì dání ọkọ̀ ìmọ̀ gbogbo ń torí kalẹ̀ ló ń dú ó ń yaná fílá ó ń ta àyàtùlá almasuwa náà bí kó wáyé fẹ́ kọ́ yàgbárò àkìrà ẹ̀rùjá kìámọ̀ ń bà ọ̀gbọ́n kò gbígbé sí ayé rẹ̀ lórí bẹ̀rù nìkan bí kọ̀wárí wọ̀yájú rahmata rabbi ó sì ń kàkẹ́ ọlọ́run ọba rẹ̀ ọlọ́ni ọya àwọn wọ̀nyí onímọ̀ ni wọ́n because in tẹ́yàn fi máa ṣe làwọn àti ìfún ní kúlù hálíyẹ́sà wílẹ̀dínà yà lẹ́wọ́n wọ́lẹ̀dínà láyẹ̀nà táwọn tán máa àtàwọn tí wọ́n máa ṣe dédé ni wọ́n àwọn ilé ìmọ̀ ọlọ́wà ní iná máa ṣàtàbẹ́kẹ́rù olùlàlá àwọn tán lọ́pọlọ nìkan ni wọ́n ṣe rántí ìtumọ̀ ayatollah mọ̀ṣúdà ayatollah mọ̀ṣúdà ó nídìí wọn sí èso tá a fẹ́ kí mọ̀ fún yàn pé wọ́n mọ ọlọ́run ọba sí wọ́n wá fẹ́ ó ní gbáhùn lèyìn tó jẹ́ olùlàgbàgbà olùlàgbàgbà òun náà lápadà rí tọ́lọ́run bá padà ń sọ fún wa se o ni gbahun leyin to je olulagbagba olulagbagba oun naa la pada ri tolorun ba pada n so fun wa wipe alladhina yadhkuruna Allaha qiyaman wa bí wa a ala junubihim wa ya fàkàrú náà fi sàmà wà as-samawati wal-ard rabbana ma khalaqta hadha batila subhanak

Tìntẹ́yàn fi máa ṣe, anybody tí máa rẹ̀ bá ti líìdì rẹ̀ sí tẹ́yàn fi máa ṣe lọ́dọ̀ ọlọ́run lọ́dọ̀ ànàbí ìrúsọ nínú. Tí máa ṣe ọkọ̀, tẹ́yàn fi máa ṣe ọ̀nà ìkìnnì, ọ̀ṣẹ́ tó ní alágbájá onímímọ̀ ni níjọ́ tí ò bá fi lè lídẹ̀ sí tí màá mọ̀ fún ẹ̀ kò tí ì gẹ́ẹ̀tì ibi tí ń lọ bóò la ṣe mọ eléyìí bóò la ṣe mọ àti sáyẹ́ǹsì lèèyàn sọ́dí àtẹ̀yí tá à ń pè ní mẹ́sìn gbogbo ẹ̀ náà nínú ẹ̀sìn àmọ́ gbọ́dọ̀ líìdì sí nǹkan tí èèyàn fi máa ṣe hmm? gbọ́dọ̀ líìdì sí nǹkan tí èèyàn fi máa ṣe bó la ṣe mọ̀ bó la ṣe mọ̀ ọlọ́run ọba anytime tí bá ti ń sọ̀rọ̀ àwọn onímímọ́ yóò máa yóò máa jan ìmọ̀ àti ìmánì papọ̀ ìmọ̀ àti ìmánì tí máa lọ papọ̀ nítorí ọlọ́run bá ti tẹ́tọ́ tó tó ń pẹ́ gbọ́ lápá wọn ni ní kọ́ra ni wí nígbà tó fẹ́ sọ látòun sí fánàbí sálàlọ̀ sẹ́là ọlọ́ni wa kadhalika awhayna ilayka ruhan min amri aránṣẹ́ sí wà nẹ́bí sálàlọ̀ sẹ́là mẹ́sẹ́jì ní nǹkan tí ó yẹ ẹ̀mí ní nǹkan tí ó yẹ ẹ̀mí nínú àṣẹ wa títí di fún arájú bí wílù sọ tó fọ́n kúrò ma kunta tadri mal kitabu wal iman wà nẹ́bí mọ́ ti ń jẹ́ alkitabu wáyí tóun jó fún ìmọ̀ well iman ọmọ tí ń jẹ́ iman méjì lọ́n sì tẹ́ka ní òun lẹ́rìí pé tọ́lọ́n bá lọ́n bá fẹ́ gbá àwọn èèyàn ní kódà ọlọ́run ní yarfa illahu alladhina amanu minkum ẹgbẹ́ alladhina amanu minkum walladhina utul ilma darajat ọlọ́run ọba ń gbé àwọn èèyàn tán nímà nínú yìí àwọn tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ àtàwọn tá a fún nímà ó jẹ́ kí lẹ́fù wọn ga hmm? al-ilmu wal-iman iman ń lọ papọ̀ ni ẹni ìmọ̀ téèyàn bá fi ní tí ò lékun ìmánì èèyàn àbí tí ò lídìí yẹn sí ìmánì èdè àti kó ṣe pé observation lè yẹn fi bẹ́ẹ̀ àti kó ṣe pé tọ̀ àyà ọlọ́run ọba àbádìsá níbi sallallahu alaihi wasallam ọ̀nà lè yẹn kà ẹ̀tún gbọ́bi tọ́lọ́run ọba ti sọ ọlọ́run ọba sọ pé òun sọ Kùránì kalẹ̀ nínú ayatun muhkamat àwọn áyà tó ṣe pé ó clear títúmọ̀ rẹ̀ ò ní rú yàn lójú ọlọ́run bá ń wí ní direct straight ọlọ́run ní hunna ummul kitab ọwọ́ kárò mutashabihat àwọn míì bẹ̀rẹ̀ tó ní sí ìtumọ̀ rẹ̀ lè jọra wọn pé pé àwọn onímímọ̀ ló bá eléyìí ló bá lọ eléyìí ló bá lọ ẹ̀yìn ìgbà tó lọ́wọ́ bá bá fẹ́ sọ tán ọlọ́run á ní àmọ́ ò wàrọ́sẹ̀kúnà sílẹ̀ ẹ̀mí àwọn tí wọ́n jinlẹ̀ tájìdò níbi ìmà kí ni wọ́n máa wí yàkùlúnà ámànà ẹgbọ́ e, alẹ̀ ìrìnà ìmánu bí mẹ́yà bá ṣe jìdò sí ní ẹgbẹ́ ṣe lídẹ̀ sí ìmánì níjọ́ ìhẹ̀n pẹ̀lú lóòtọ́ ìmọ̀ ẹni ìmà tí ò bá ti lídẹ̀ sí ìmánì والراسخون في العلم يقولون آمنا الله بارك إما الله بارك الله يهودي قالوا نعم ولكن لكن لكن الراسخون في العلم إيه، يقولون آمنا في العلم عبد الله الراسخون في العلم آمنا وقال الذين أوتوا العلم والإيمان لقد لبثتم في كتاب الله إلى يوم البعث àwọn tá a fún ní màtá a sì fún ní ìmánì sórí níjọ́ tẹ̀ gbọ́ níjọ́ tí màá bá ti ń dá wa ìmánì gbọ́dọ̀ wá mẹ́ níjọ́ tí ìmánì náà bá ti ń dá wa ìmánì gbọ́dọ̀ wá mẹ́ bọ́ ó lè má jẹ́ mà téèyàn lè kà ní ọ̀rẹ́ gbọ́ mi níjọ́ tọ́lọ̀ ń bá dá ìmọ̀ nìkan lò àbí ànábì dá lò ó lè mí ní ìntàǹfì máa ṣe ẹ̀gbọ́n ó ti ìbéèyàn bá mọ̀ ìbéèyàn fi ń ṣe hmm? ó sì lè ní ní ìmọ̀ tó gbé èyí ó kà á nì amẹ́tọ̀ bá ti lídì sí ìbéèyàn fi ń ṣe Tátọ́ wá sọ fún wọn ní màkà lídì Ẹgbọ́n. Àti tó bá ń bí ìgbà yóò ọ̀pọ̀ sí mi bẹ́ẹ̀ni. ìyá ọ̀pọ̀lọpọ̀ ní sọ pé kò fẹ́ta sí ní òpè ń bẹ àní ìfọ̀tẹ́ wà ńlẹ̀ ní ọgbà lókèrè jù kankan ni. àbí ó lè ń lẹ́jà kan ní sàlẹ̀ ọ̀dọ́ ní ìfẹ́ wọ̀ lókè jásí bẹ́ẹ̀. àti bí wọ́n bẹ̀rẹ̀ sí ní ìfẹ́ jà sí ìfẹ́ náà ní ìfẹ́ gba àwọn ìdìbò ìfẹ́ wọ̀ lókè jà ni. ó ti dẹ́jà tó ń bọ̀ rẹ̀ mọ̀rọ̀jọ wọlé nígbà tí wọ́n tó Eh? the fact pé what to discovery and ń lò science ó ti fi hàn pé kò creative kankan kí ló dé tí ń bẹ kí ló dáwọn kan sáfá bẹ rẹ wípé òun lòdì ọpọlọ àwọn ọbọ òsì even tó gbé kalẹ̀ bí ọpọlọ ọba gan bá ń bẹ kò lè lead síbẹ̀ odi divine oní senses eh? ẹ mo sọ fún ọ pé mọláyíkà ń bẹ oní sí láàbù ló ti wá rẹ pé wọn fẹsẹ̀ ló wà bí mọláyíkà ó ní nǹkan tó lè fi sẹ́ńsìtì ọ̀gáàbù ni àwọn sọ pé màláìkà ò sí nù nǹkan tí ó lè fojú rí ọ̀dà tí nǹkan tí ó lè fojú rí ọ̀rọ̀ ìfìtìlẹ̀ ṣé ọ̀rọ̀ ẹ̀rọ ní ìṣojú ẹ̀rọ gidi. ọ̀rọ̀ ẹ̀rọ nìkan mo ní ó kéré dáa nígbà tí mo bá ròyìn ìbò tó wà ní UK tí mo ní ṣé ọmọ kútú ẹ̀ǹjì ṣé ọmọ kútú ẹ̀ǹjì ṣé ọ̀gá àwọn ẹ̀mọ́ sọ kútú ẹ̀ǹjì ọ̀tọ̀lọ̀ kúkú méjì tí ọ̀rọ̀ wá sọ pé ibi ká jìnà gan àrí mẹ́sàn kúkú méjì bọ̀ ǹjẹ́ ìmọ̀ kúkú méjì ní sọ́mẹ̀ ilẹ̀ tápà ní kúkú méjì ní bẹ̀rẹ̀ gẹ̀gẹ̀ náírà state lórí àdìsẹ́ ṣùgbọ́n ìfẹ́ ló ń gbàgbẹ́ kọjá dáa pé ilé ìlú bẹ̀rẹ̀ rí bẹ́ẹ̀ ah kúkú méjì ni o ṣé wá bí òyìnbó pé ṣé o mọ kúkú méjì kó wá nítorí pé òun ò gbọ́ kúkú méjì rí pé ẹ̀zí ah, ṣé o tí o bá ti gbogbo nǹkan tí wọn náà máa pè ń bẹ o gbọ́ bí ìlú fi mọ̀ pé ẹ̀sì kéré pòrí. so naam al-ilmu wal-iman ó ń lọ papọ̀ ni bí màyàn bá ṣe ń lékún sí òun náà ni ìmánì èèyàn ṣe gbọ́dọ̀ máa lékún èèyàn ṣe gbọ́dọ̀ máa mọ ọlọ́run ọba sí tọ́ bó wá wá rí bẹ́ẹ̀ ẹ̀yìn kí n má gbogbo àtàwọn ìwà fún ọba kí n kàn demonstrate méjì kẹ́ẹ̀fì máa bá àwọn afẹ́fẹ́ ṣeré kí ni wọ́n ti tá à méjì látàárọ̀ ó ní wípé bàbá tó ń kọ́lọ́wọ́n ọba òun ló yẹ ká sùn òun ló yẹ ká mọ̀ ee téèyàn bá ti ń wá mẹ́sìn tí ìmọ̀ nípa ọlọ́run rẹ̀ ò bá fi lékún òun kàn fẹ́ jẹ́ sẹ́kẹ́tìrì ni o s pé àbí ká sọ wípé ó jẹ́ rìkọ́dà hmm? àbí jẹ́ kírámà àbí ń jẹ́ kí ni knowledge sọ̀rà cd nígbà àwọn kan sọ di sọ knowledge wọn jọ tó ń bá lò mm-hmm. ọlọmọ tàwa sínú ó dé kí màá wà kó wúlò kú náà ó ní nǹkan téèyàn fi máa ṣe ìmọ̀ náà ni pé tí ó súnmọ́ èèyàn mọ́ ọlọ́run ọba téèyàn fi mọ̀ ń pọ̀ ọlọ́run ọba èèyàn mọ̀ ń pa asúnáwò láwọ̀ tó fàṣẹ jẹ́ bá ti sọ nílùú àwọn abòmí. ṣe rí béèyàn bá wá mọ̀ mẹ́ẹ̀sìn ní àyàtúlá almasmua èèyàn máa kọ́ránì èèyàn máa súnà nàbì sàlálà sílẹ̀ èèyàn sọ́dí rẹ̀. béèyàn bá ti lè ọ̀bzáfù ayé sí náà pẹ̀lú kejì bẹ́ẹ̀ ni mẹ̀sìn bẹ́ẹ̀ ni ìsìn yóò fi kún sí. tó bá sọ yí pé gbogbo nǹkan bá sọ ní máa yé lónìí bí ẹ bá ti mọ̀ ọ́ sí téèyàn ti bẹ̀rù ọlọ́run ọba téèyàn ti mọ̀ téèyàn ti mọ̀ sí bẹ́ẹ̀ ni ìmọ̀ ẹ̀sìn náà àfẹ́fẹ́mọ̀ kí lọ lọ́run ọba mẹ́rin bẹ́ẹ̀ náà ni observation yàn nípa nǹkan tí ń lọ láyé ló ṣe ló ṣe strong sí anybody tó bá mọ̀ tó bá kọ̀ báyìí ó rè ẹ́ kí ló mo rí ìwé àwọn tó àwọn àwọn dọ́kítà jọra kí ló mọ̀ bá àwọn lójú ní sáyẹ́ǹsì ẹ́ tó gbé kí n ti fi ọpọlọ rẹ̀ ó ti ṣe èyí táwọn táwọn sáyẹ́ǹsì nìkan ò ní rí ìmọ́lẹ̀ nìmọ̀ ẹ̀sìn yóò tàn mọ́lẹ̀ observation yẹn yóò lágbára gan wọ́n dà tẹ́lẹ̀ mi mọ̀ wá ìmọ́lẹ̀ wọn ni alkitabu ọ̀sọ̀nà but ẹni tó lọ́nà bàbá ṣe kẹ́ ẹ má jẹ́ ká sá fún ìmọ̀ ayé bàbá ṣe mọ̀ ọ́ sínú láti mọ̀ gbọ́ kí lọ́lọ́run ọba àtúnṣe wí àwa náà mọ̀ ní ní pé kí ẹ jẹ́ ká fojú yìí wò láti fi gbọ́ yóò sì correct láì má ọ̀tá ọ̀rọ̀ lọ sẹ́mi pé téèyàn ò bá mọ̀ ju nǹkan kan lọ ìtumọ̀ téyìn ó fún nǹkan ò lè kọjá ìbẹ̀ nìdí ní ọ̀rọ̀ àmàdà ní ìtumọ̀ tó fún ẹ́ tó wáyé pé nínú lájọ́ téyìn fi máa ń rí ìta ní gbogbo àwùjọ rẹ̀ olóńgbò funfun ní máa ń rí ẹgbọ́ níjẹ́ tó bá dákọ̀ olóńgbò funfun fún tẹ̀lé ọpọlọ ẹ́ adákọ̀ olóńgbò funfun fún tẹ̀lé olóńgbò funfun náà ní máa ń rí pọ̀ láyé láyé rẹ̀ lè rí pé olóńgbò ìdìrí nígbà tí ò rírí bọ̀ tí ò bá wá rí káwọn tó wá kà ní olóńgbò dúdú ń bẹ nígbà tó bá ti kàwé olóńgbò wọn nígbà tó fẹ́ gbóni ká o tó jẹ òun ní tẹ́ẹ̀sì kankan ẹyọ pé ní ní tẹ̀sí funfun torí pé ìdí tí rí ó òun ìṣòro kì kékeré ni lítírésì ṣe níbi pé kí máa fẹ́ òun náà lọ látọ́nù pé aláwájá kàwé láwájá kìkan ìtumọ̀ ẹ̀ ni pé òun lè ní access information kan tí ó widen horizon ẹ̀ jẹun tó gbé nǹkan ẹyọ kan náà ní orí lọ. ẹ kí n fún ọ example. kí n sọ nísìnyí báyìí mo fẹ́ fi dùn tẹ́mi àrà ẹ̀ máa lọ àṣẹ ẹ̀ máa gbọ́ ọ. kí n sọ mo fẹ́ ka hadith fún wa hadith Tirmidhi Abu Dawud tàwọn yòókù màá wá sọ bó làwọn àfáà tí wọ́n wá sáwájú bí wọ́n ṣe ń tú hadith yìí kí n wá sọ bí nìtẹ́nà ṣe tú màá wá fún yín ní tó fà tí nìtẹ́nà ṣe rí tú tó fi tẹ̀. Hmm. obìnrin yìí tàn tí mò ń tàn tẹ mo fẹ́ fi encourage wa ni pé gbogbo ìmọ̀ tá a bá ń wá ẹ̀gbọ́n ẹja máa dàrẹ́tẹ̀ símọ̀ ọlọ́run àtúnṣe yóò wúlò yóò wúlò. Hadith Tirmidhi àti Abu Dawud, Hadith Anas bin Malik. Gbogbo àwọn àṣàbù Anas ló gbà wá, àwọn àṣàbù ẹ̀ tó pọ̀ nínú ìwádìí ìsìnkì lágbára, Qatada, Sabitul Bunani, Omedo Tọ̀wé. Àwọn tó bá sáàdì ìsìnkì kan gbà yìí, ẹ̀yìn tó ẹ̀bá mẹ́ta pẹ̀kan mọ́kàn sọ́ ni. Anas bin Malik sọ wípé, Zala Se'iru ala adi rasulillah prices nǹkan lọ sókè last pandemic inflation ṣẹlẹ̀ ọjà wọn. fàkàlù ọwọ́ lọ́ba náà pé ya Rasulullah owó òjíṣẹ́ ọlọ́ sá ẹ̀rìlánà bá control price. fàkàlù anábì inna Allah ọlọ́run huwa al-musa'ir ọba tí ń control price price ti ń lọ sókè tí wọ́n lọ lọ alkọ́ọ̀bì ọba pé o lè hójì kàbáyì kó fà sẹ́yìn kó mọ́jì púpọ̀ albáàsì ọ̀hún lọ́ba tí wọ́n ń tún nǹkan lẹ̀ tí ó jù pọ̀ arọ́záàkú ọba tí ń ṣàlẹ̀ bẹ́ẹ̀ sí wá bá mi tẹ́ ní kí n control price ìní ṣe wọ ìní la arjú mo ràn kàn pé an alkọ ọ̀rọ̀ bí kí n pàdé ọlọ́run ọba mi wà ló ń ta ahàdù minkum yẹtùlúbù ní ibi mọ́sílímà ti damin wọlé àmàlì olóòrùn ní ìjọ ìtì àmà kẹ́lì kọ̀ọ̀kan ní ikọ́ ọba pé ah nábì nǹkan tó ń ṣe àbòsí ló jẹ́ bèrè hmm? nípa owó ni àbí nípa ẹ̀jẹ̀ àdìsí gbogbo àná ti gbọ́ báyìí nàbà bí wá pé tèso tí ìsìláàmù wá ń wí òní wípé bọ́jà bá ti wọ́n a kì í pé ìjọba kó ṣe price control àbí náà lẹ́ti gbọ́ ọ̀ náà lẹ́ti gbọ́ ó ṣe lọ́tọ̀ lórí wọ́n sì lọ́tọ̀ náà ah, wọ́n ti máa wí lọ́nà nù. ọlọ́run ọba ní ẹ̀ṣin náà pé ọkàn yín ó kọ̀ pé à ọlọ́run ọ̀bù àwọn eléyìí náà ń tábà pẹ̀lú ẹ̀ wọ́n kàn fìyà jẹ́ parí yìí lórí hadisi yìí jumhurul ulama ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa àwọn lọ́sọ̀gbọ́tọ̀ tẹ̀fẹ̀yẹ́rù fẹ́ẹ́sì price control ìtọ́ àdéhùn ìgbà kájú wá. àtàwọn díẹ̀ báyà àwọn àhìnáfù díẹ̀ àtàwọn màlìkíyà díẹ̀ èyí lẹ́sẹ̀ òǹgbẹ́ni mọ́tò àbọ̀ wọn. ibùdó ní àwọn adé. èmi tẹ́lẹ̀ àwọn òmùpí náà pé a lè ṣe price control ẹ àwa ni a tó ó wà á la nígbàdí ìdì ó lóun ò lárí mọ́ ẹ jẹ́ ká wù kí kí ni wọ́n tó ń rò ní ìgbà yìí ìrìn ìrìn àjí sí mẹ́rin wọ́n ní ọ̀dá wọn wọ́n jọba ń rò lóhùn lójú kí ló fún àwọn àwọn òǹdó but mo fẹ́ kí a appreciate kankan tó tó di ká mọ̀ pé Ibn Taymiyyah á sọ̀rọ̀ nípa àdéhìsì ni mo fẹ́ kẹ́ àpòṣe ti ìmọ̀ Ibn Taymiyyah nípa ìmọ̀ kan tó mọ̀ tó kò ní pé kìí ṣe bí kéèkì ló ti rí but ìmọ̀ yẹn ló pọn mọ́lẹ̀ sádìsì ṣé ibi tó mọ̀ níbi sádìsì wọ́n ti bí ní pẹ́ṣà pẹ́ṣà pé mọ̀ mọ̀ ẹ̀ tí máa sì tọ́ ní ìsìn náà kọ́ ẹ̀yìn náà mọ̀ ẹ̀ pẹ́ ah orílẹ̀ yìí ṣé wọ́n bí mùtẹ́mí rahimahullah pé kí nǹkan wọn kí nǹkan dẹ̀ alhuma minallahi ta'ala àmàlà sábọ̀dọ̀ ọlọ́run ló di wá ní àlúwọ̀dọ̀ lọ ṣàpé títí kálè ní ti báwọn àfáàsí mọ́sán ní gbogbo nǹkan ọlọ́run wà hmm, òun náà mọ̀ yín ẹnu tẹ́mi àwa sọ pé pé gbogbo nǹkan tó bá ti yàtọ̀ sọ́lọ́run ọba pátápátá ọlọ́run ọba dá hmm? tó yàtọ̀ sọ́lọ́n tó yàtọ̀ sí sífà ọlọ́run ọba ọlọ́ọ̀bá ló dá àtà yìí tẹ́ ń béèrè yìí náà kò sáà lè kúrò lára nǹkan tọ́lọ́run bá dá àbí Ibn Taymiyyah wa ni nítorí ẹ̀ kọjá náà wọn kọjá sì wà lẹ́ ńkọ́ o ó wà lára àṣẹlẹ̀ tó pẹ́ nìkan kan kọ́ ló dá àfọlọ́ lọ́nà lọ́wọ́ lójú kó mọ̀ rí bẹ́ẹ̀ ṣùgbọ́n ọlọ́run ọba fi àwọn iṣẹ́ kan nú àwọn sáwọ̀ ẹ̀dá ń ṣe ó fi ṣe sábà bí àwọn ìṣẹ̀lẹ̀ yìí hmm? ibùn tẹ́lẹ̀ àwọn tó wí ó wá ní wàkọ̀dìyàkúnù ti fáwọl àfáà kí ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wọ́n fi fọ́dù ha ìgbà méjì ń bẹ̀ ń kọ́ kí price yìí wálẹ̀ ó lè gbé pépà ní bùsádà bí ìsáàlì bá dì náà tó bá àwọn kan ṣù kindness ni mọ̀ bẹ́ẹ̀ bọ́ mi pé iṣẹ́ lè mú nígbà mí bẹ̀ tí máa mú price lọ sókè olùbádò sí ni pé kí ní ẹsẹ̀ kan pọ̀ ọlọ́run bá dá ìpé pọ̀ kí ní jẹ́ wọn àwọn kan ni wọ́n họ́ díẹ̀ lórí tó ṣe àfààní wọn sí. Ìgbà míì sí ìbẹ̀rẹ̀ tó ń sùúrà ó yẹ kó ń jẹ èyí wọn àwọn kan ní sọ ah, àwọn ẹlú ọlọ́run ọba ìyá jẹ wọn ọya bá ń tí oúnjẹ tèmi jáde kí price fọ. Volume lè fa kí price lọ sókè. Ẹ̀sánù lè fa kí price wà wálẹ̀ fún ẹ̀dá sí. Ẹ wá gbọ́ tó wá wí. Ó ní torí rẹ̀ ń pẹ̀lú. Àlùbọ̀láhùn wà rọ̀. Kí rízì lè parí tó ní àbòsí àwọn kan táwọn kan lọ́gbàbò jù hmm? bẹ́ẹ̀ ó ní tí bóyá tó pé nǹkan tó fẹ́ kan tọ́lọ̀ fẹ́ kan dá lásìkò yẹn ni ò tó bóyá náà tó jí ọ̀rọ̀ oko jáde oko òwú dáadáa ọjọ́ kò sí pé nǹkan tó dé ọjà ó kéré ibi tí wọ́n lọ ni ẹ̀rọ má ti ta lárúbáwá yìí ẹni tó bá gbọ́ bá kókàn bá kó máa tu ebi tèmi à torí pé kí fàíza kásùrọ̀tì rọ̀gàbátú fi ṣe'in ìza kásùrọ̀tì rọ̀gàbátú fi ṣe'in wà kọ́lá margbóbi tí ìtafà fẹ́rù ẹ̀dá kílọ̀rọ̀ ìza kọ́lá ti rọ̀gàbátú fi ṣe'in lọ́ọ̀ dìmánà sọ̀bùlá láńkà kí dìmánà yìí bá ti pọ̀ ń bí nǹkan kan وقل المرغوب فيه انت فاهم المجر ها ارتفع سعره ماشي ولا بس وإذا كثر المرغوب فيه إن كنت أنت تأثير فإن ديماند فيه سبعه لقلت الرغبات في ديماند فيه إن حفظ سعره ماشي ولا níbẹ̀ làwọn ti mérè ẹ́ kásọ̀rọ̀ bá laws of prices supply and demand àkíní kàbí so ibùn tó ní àmà ìmọ̀ yìí ẹ̀gbọ́n ó mọ ìmọ̀ yìí torí pé àwọn gbọ́ yé pé observation náà wà ìmọ̀ òpamọ́ sínú tákọ́ọ́lẹ̀ nù tíra nìkan wọ́n observe. níjọ́ tí mo rọ́ kàkiri lọ́dọ̀ Ibn Taymiyyah rahimahullah ṣe mọ́tí mo ṣe mo wá lọ lè wọ ọdún tí Ibn Taymiyyah àpò ní hijiriya mo wá kọ̀ǹfàtẹ̀ sí miladiya twelve something ní Ibn Taymiyyah àpò twelve something ní ti miladiya ti ti Gregorian sáàmù sí ìdáǹsọ̀ twelve something gbogbo àwọn òwe tá a máa ń kà pátápátá wọ́n dápò èèyàn tán fifteen kìíní kan fifteen th kìíní kan kìíní kan fifteen kìíní kan century twelve century ẹ̀ ìtumọ̀ ẹni pé thirteen century nínú àwọn economics wa gan láàpẹ̀ mọ́dá economics ní ọ̀gbá nìkan kan bẹ nínú àwọn tó jẹ́ economics tó tó wá tó ti dẹ̀ Amẹ́ríkà ọ̀kọ̀rọ̀ mọ̀ sí ìṣeré káàkiri 770 l'Amẹ́ríkà 12 something kí ló pọ́ǹtì sí yín ó ní kí sẹ́rí gbogbo àwọn ọmọ yìí ti wà lọ́dọ̀ àwọn mùsùlùmí àwọn kèfèrí wá bá àwọn mùsùlùmí jagun nígbà tí wọ́n kọ́ dé ìlú wọn ẹ̀gbọ́ láìbírì wọn ni wọ́n lọ wọ́n ti fa gbogbo kinní yẹn wọ́n ti wọ́n ti translate ẹ̀ wọ́n ti pa líǹkì rẹ̀ ẹ̀gbọ́ bẹ́ẹ̀ báwo Adam Smith tá à ń pariwo Adam Smith ò kó sí state something seventeen twelve something nínú tèmíà. So, méjì sọ wípé ìdàkọ́ láti rọ̀gọ̀bá tù fi ṣe yìí, ẹ́, wàkọ́sọ̀rọ̀ ìgbàgbọ́ ní fẹ́ ìṣẹ́fà fẹ̀rọ. Mo tún fẹ̀ táwà. Lọ́ṣẹ̀ tí ń bí rìn. Ṣẹ́ẹ̀mù wípé ìwé ìmìíràn tí mi kọ́ economics ń léwu. Tí mo bá dúgbà ìmọ̀ àdúgbò pé, ah, economics ni ẹni tó wọ̀ gba economics wọ́ọ̀dù yóò lè bíkì tó máa ṣe yóò tó yóò tà pé wọ́n kàn sọ́lá bá wọ́n sọ́lá bá àlàyé wọ́n ṣe àlàyé wọ́n ṣe. ṣé ọ̀nà báyìí tẹ́lẹ̀ tí yóò bá ọ̀ lò àlàyé tó lò fà á ní ẹ̀dá náà ṣẹ̀fẹ̀ ẹ̀dá náà yẹ sọ kíkì rẹ̀. ẹ̀yìn tí ah law of demand and supply ẹ̀yìn lẹ́yìn tó tó pé mo mọ ọ̀rọ̀ economics jẹ mo sáré kọ̀ bá ìgbà wọn yí sì fi ń ṣe ẹni tí ṣe rí nínú nǹkan tó ń kọ́ ní philosophy of science wọ́n sọ fún wa pé scientific method tá à ń ṣe lóde o ẹni tó jẹ́ pioneer rẹ̀ ni Francis Bacon àbí Bacon ló ń pè Bacon mo lè lè wo ọdún tí Bacon sọ Bacon fifteen something. Ah, ṣé ẹ ń sọ pé jì ní wọ́n jì ní wọ́n kò tẹ̀ fún Bacon lọ kí ló dé ìjọba Bacon ẹ́ so kí àǹfààní ẹ̀ ò ní pé irú bá gáàntà sọ pé àyàtúlá àlùmọ̀ṣàhúdà àyàtúlá sọ ìlú papọ̀ ní ìmọ̀ fi ń pé níbi ìbẹ̀rẹ̀ sáàlì sọ in tó fa táàfi tí mo fi pọ̀ mọ́ táàfi rí nǹkan ṣe ní pé a separate àwọn tó bá àyàtúlá àlùmọ̀ṣàhúdà àwọn ọmọ fíìdì kan àwọn ọmọ fíìdì kan gbogbo solution tó parí it doesn't make sense it doesn't make sense pé ní àmọ̀táwọn èèyàn ni wọ́n ọ́ta crisis yìí pé ọ̀dẹ́kọ́lẹ̀ ọ̀dẹ́kọ́lẹ̀ ọ̀dẹ́kọ́lẹ̀ ti gbára lórí ni àti plọ́ọ̀tì gáàsì yẹn àti kékeré kẹ́ àti kékeré kẹ́ ọ̀lẹ́dúgbò ọ̀dẹ́dù bẹ́ẹ̀ ọ̀lẹ́dúgbò ọ̀dẹ́dù bẹ́ẹ̀ ẹ̀sì ní parọ́ mọ́lọ̀ hmm? so kí nìyẹn pé ó pé ó sì kún sísẹ́mù Islam ó pé ó kún ẹni hmm? bọ́dì bá mọ díẹ̀ ní sáyẹ́nsì tó bá mọ fẹ́kẹ̀ níjọ́ tí o bá ní ìdí àti lo sáyẹ́nsì fẹ́kẹ̀ wàá ṣe bẹ́tà jẹun tó mọ fẹ́kẹ̀ tí o mọ sáyẹ́nsì because kí ló ṣẹlẹ̀ ò ní wípé tí ẹ̀ bá mọ nọ́ọ̀sù nọ́ọ̀sù tí wàá gbé lórí wákìí tó sẹ̀ ẹ̀ yóò fẹ̀ pé ànànà ó lé lọ pẹ̀lú ilé nọ́ọ̀sù yìí kàn lè lọ pẹ̀lú ilé nìkan now ibùdó tẹ́mi àfihàn ọ̀la ó nímọ̀ yìí ẹ̀ bó ṣe wá nímọ̀ yìí ẹ̀yàn wá wò bó ṣe wá minority opinion ni opinion ti tẹ́mi àpá lè ti price control nínú fíkẹ́ òun náà lẹ́gbọ̀n rí nígbà a mọ̀ dáyé ìgbèrú ẹgbẹ́ sọ fún yí jùmùhúrò rí àlùgbà náà nọ́sùlù ẹgbẹ́ tí mo tó ní alhamdulillah lórí nọ́sù yìí alẹ́sí price control why ó ní ká padà sí nọ́sù yìí nọ́sù hadith saka ó ní ẹgbẹ́ sọ́lá sọ pé èmi ò ga àrùjú an alcohol èmi fẹ́ pàdé ọlọ́run èmi ní ìlú tó wáyé ní wọ́ọ̀dù mọ́gílímà ilé ó ti hàn wípé ráìsì fún ráìsì tó ṣe pé kò lọ́wọ́ àbò sínú torí báwọn tí wọ́n ń tajà ni wọ́n tàǹtà pẹ̀lú ó ṣẹlẹ̀ naturally bí a ti gbé ogún ṣẹlẹ̀ bí i covid ṣe ṣẹlẹ̀ ẹni tó ṣẹlẹ̀ ó ti ṣe ti same anything ẹ́ tá a bá ti price control ń bẹ̀yẹn á sábò sí báwọn kan náà Gẹ́gùn sọ pé àfẹ́ sàbòsí fún ẹni tó fẹ́ ra nǹkan ní àlèrè ká sàbòsí fún ẹni tó ń tà. Tí reason tí price gbogbo ìṣòkú bá wà nẹ́ṣọ́rà tí ìjọba wá kọ́ mi ní ṣe price control àti sàbòsí fáwọn tó ń tajà. Sellers because àwọn náà rí cheap àfẹ́ kan gé nìyí. Hmm? Gẹ́gbé pé ń jẹ́ pé fáwọn sellers ni wọ́n bá tápá pẹ̀lú ẹ̀ táà bá ṣe price control àtàbùtí fáwọn báyà. Ibùn tèmi àní kágbé àdíìsì lórí wípé price olóṣókè by natural gas. Ìgbà wọn ní ìfòkútọ̀, èmi ò lè ṣe torí tí mo bá ṣe yóò jábò sí fẹ́ nìkan náà méjì. Ọlọ́ọ̀bá ló decide, ọlọ́ọ̀bá ló consensual disaster, tọ̀kárà bẹ́ẹ̀ tó àkùdẹ́ nìkan, àìgbọ̀dọ̀ sàbòdẹ́ nìkan àdísì ìlọ pé pápá àdísì kà gálà sẹ́rò ni wọ́n wọ́n ní ọjà lọ sókè wọn lẹ́nà kankan gbé lọ sókè bẹ́ẹ̀ni so kí mo fẹ́ fàyọ ń bẹ̀ ò ní wípé ṣẹ̀rámọ̀ tó ti wọ́n sọ báyìí nìsìn wọ́n àtọ̀ òyìnbó tí ń sọ̀rọ̀ free market lónìí nígbàtí covid dé gbogbo ẹ̀fẹ́ dàrú àgbẹ̀ nísìnyí wọ́n ti ń sọ̀rọ̀ ń pa kí ni wọ́n ń pè ní greedflation lọ́wọ́ ẹ̀dígbọ́ greedflation àdìmọ̀ inflation greed greed eh greedflation pé greed ló gbé tọ́jà lọ sókè so current papers táwọn economists ń discuss wọ́n ń pè ẹnìkan ní obìnrin kan pé kí ni Isabella ní pépà kan ló sì ẹ̀kọ́ ló ń sọ pé ẹ má jà tanra wa àwọn tí wọ́n jẹ́ corporate businesses ni wọ́n ń tamper pẹ̀lú price láti fi protect the profit wọn ó dẹ̀ ó dẹ̀ establish it ó dẹ̀ establish because àwọn táwọn sọ̀kọ́ ní free market ṣùgbọ́n mílíọ̀nù dasí nílẹ̀ náà kí níta máa tẹ́tẹ́ àjẹsà àti wọn ó ti àjẹsà rẹ̀ àwọn oúnjẹ so wọ́n sàn discussing lọ but yóò yà ń lẹ́nu pé ìgbọ̀n tó ní ara ọ̀la látàgbélú hadith yìí torí pé òun sọ àmọ́ tó pé ìdákọ́ láti rọ̀gàbá tó fi ṣe ìgbígbò mi ó jẹ́ kí ó lè expand the reason in perfection tó lè mọ̀ pé ah, àdísí wà applicable fẹ́yọ ọ̀kan ní ẹ̀ ní not all ṣẹ̀dá kòkòrò ọlọ́run ìmẹ̀sìn dà ó sì dùn ó sì wúlò lórí ẹlẹ́sìn irinṣẹ́ rí ara pé humility intellectual humility òun là ń pe àwọn àfẹ́sìn ní àfa especially àwọn àfa àtàwọn arájú nǹkan jẹ́ pọ̀ ju pé wọ́n ní wọ́n kàn mọ lárúbá nìkan gbogbo ẹ̀wọ̀n ṣùgbọ́n Islam fẹ́ humility fún egbèrò àwọn náà làáfà àwọn náà ní economist àwọn náà ní doctor àwọn náà ní gbogbo ẹ̀ ṣùgbọ́n àfa ní gbogbo ẹ̀ tó yẹ kó fi máa lè mọ̀ ní pé torí a lè rí dókítọ̀ tó jẹ́ kéfèrè kí ìmọ̀ rẹ̀ tí ò lídẹ̀ sí ọ̀dọ̀ ọlọ́run òun sì mọ̀ pé dáńpẹ̀ ní álìmù lẹ́sùn tó lẹ́yìn ìgbà tó mọ̀ màtá ń kọ̀ ó lídẹ̀ sọ́dọ̀ pé álìmù ni mò ń bẹ ilé fífẹ́ ni olùgbòrúkù tó bá pè ní olùmọ́lì ní sọ́dọ̀ ọlọ́run wọ́n pè ní kápẹ́ńtà nísìnyí kápẹ́ńtà lè jẹ́ mọ̀ ó jẹ́ kéfèrè kí wọ́n fẹ́ ẹ̀yẹ́ fún lẹ́sàmpù kọ̀rọ́fì ìwọ̀n àjò náà tẹ́ bá wo hadith Abu Hurairah radiyallahu anhu pé hadith ti wá mà pé idha walaga al-kalbu fi ina'i ahadikum tí ajá bá tọ̀ nùbọ̀ ìgbẹ́ nìkọ̀kan tó wá róòlù tọ́ǹgẹ̀ mẹ́ra ìwà yà ní pé idha shariba al wáyà Bukhari tájà bá mú bẹ̀rẹ̀ sọ̀rọ̀ àní kan fọ̀ lẹ́ẹ̀mejì. ọ̀pọ̀lọpọ̀ afá àwọn náà wà pé kò sí nǹkan kan tán ti ní ká fọ̀ ju pé ẹ̀gbẹ́ lájà lọ pé n dábàá ní ká fọ̀ lẹ́ẹ̀mejì ẹ̀gbẹ́ alágbára. náà Malik rahimahullah náà Malik wà lópin náà pé ee eh, á fọ̀ lẹ́ẹ̀mejì àmájá ìṣẹ̀yìn ìdàrí sáré pé kìí fẹ́ jíjẹ o jíjẹ rẹ̀ haram by everybody bọ́n tá ní pé kí àìmọye nǹkan tó náà jẹ́ pé jíjẹ rẹ̀ jẹ́ haram àmọ́ sí iṣẹ́ igi a good example kẹ́tẹ́kẹ́tẹ́ ní sàlẹ̀ jẹ́ ṣé n táwọn olùkú tí mo bá fọwọ́ ra kẹ́tẹ́kẹ́tẹ́ máa sálọ àláàdú máa lọ fọwọ́ kìí sẹ̀gbìn ọ̀tọ̀ọ̀tọ̀ ni pé nǹkan jẹ́ haram ní jíjẹ àríkó jẹ́ hmm? gbogbo nǹkan tó bá jẹ́ ẹ̀gbin ló jẹ́ haram ní jíjẹ àmọ́ kì gbogbo nǹkan tó bá jẹ́ àrọ́ọ̀mù ní jíjẹ ló jẹ́ ọtí bó ṣe wà àrọ́ọ̀mù ní ní mímu àmọ́ ara àwọn àfa díẹ̀ díẹ̀ tó ṣe fọ́rọ̀ wọn náà làbọ̀ ó wà rọ́jò ní ìsìnkà ni àmọ́ ọtí ìṣègbè ìtumọ̀ pé ìṣègbè tó ṣe pé bá dàtà fún wa náà ẹgbẹ́ ẹ̀gbìn ní kọ́lá táwọn kan tó ń ṣe náklò ìjìmá lórí ẹ̀ tọ́ náà Imam Malik sọ wípé ajá àlè jẹ́ ṣùgbọ́n kì í ṣe ẹ̀gbìn pé kì í ṣe pé tó jẹ́ ẹ̀gbìn láàfin kọ̀ ápọ̀lọ́ méjì o Imam Malik sọ Imam Bukhari náà sọ. náà tí kì í bá wá ṣe pé ń jẹ́gbìn kí ló tẹ́ fi dáfọ̀ ṣàgbéǹsà ó sàkọlẹ̀ gbà ó padà sí yé náà àwọn microorganisms tí ó lè tó fi síbẹ̀ ilé tó lè kọ́ọ̀sì dáàbò tó lè kọ́ọ̀sì tàbí sàfẹ́ ìdì àwọn sì pé á ah, microscope lójú kọrí tàbí bò ní àtàkùn lọ. pé apàdà wọn á rí i pé n ṣẹlẹ̀ ni pé jam kan ti náà kàbí ló fi ṣéun yes ó correct but á sì pé bóyá ìmọ̀ tuntun ni pé ah nígbà tí sáyẹ́nsì wá déwájú ká mọ̀ dáadáa bí ìwà ń wí èè ó èjẹ̀ ṣùgbọ́n sẹ́yìn tẹ́ àkíyèsí tẹ́ àrà ìfowópamọ́ àwọn àfá àti ààrá ẹ̀sì sílẹ̀ láìrí microscope. ìdáhùn sí lò lásán ẹgbẹ́ ọ̀dá wà tí mo lò mo lò pé ibi kéèyàn mọ ìmọ̀ mi láti tà pé èjà gbé èèyàn nínú sùúrù alkitabu wà súnà. tọ́ ní ti báyìí níbi pé kéèyàn náà tó mọ alkitabu wà súnà kò pé nílẹ̀ níbi the answer kí táyà ìṣẹ̀ṣẹ̀ wá gbogbo síbẹ̀. Uh, Ibn Rushd ibn rushd tó ṣe àfáàgbà almaliki òsìbìdáàtì mustahid àfáà fíkẹ́ ni tọ̀bíbù ni dókítọ̀ ni òun náà sọ ń bẹ̀ wípé al'amuru bi gísìlì yìí pé kápá wá láṣẹ pé ká fọ tí ajá bá tẹnu bọ̀ ní jíhátì tèbù prison is that what say ṣe pín kéré pẹ́pẹ́gbẹ́ wípé ó lè kọ́ọ̀sì ìnira kan fún wa ní títí mẹ́sìn ó lè sọ́ọ̀sì ẹmọ́gbọ́n ọ̀hún sọ́bà ẹ lọ léwu ìgbà tí Ibn Rushd tó kú Ibn Rushd òun wá lẹ́yìn àwọn ibn hazmi jẹ́ wọ́n bá fẹ́ wo kí náà ibn hazmi wá ní kọlùn khamis kọlùn yẹn náà ni wọ́n jẹ́ khamis ọmọ sáré anybody àwọn tó wọ́n fàájú ibn tèmíà bíbí tí náà wá jẹ́ 12 something ibn yìí yóò máa jẹ́ bí yá bí ten ní ibn rushd àbí 1198 ninety eight ẹgbẹ́ eleven twenty ibn rushd láti ọlọ́ àti ń kàwé sáyẹ̀nsì àwọn orí lẹ́fún yìí ìdá máa ń rí ààrí greek greek time greek philosopher greek àti bá wọn ag before lẹ́yìn rẹ̀ yóò já ẹgbọ́ yóò já ẹ̀ ní ìkẹ̀kẹ́ máa ẹ̀ kan fò láti bẹ̀ ẹ̀ ní rí ten ẹ̀ ní rí nine ẹ̀ ní rí ten ẹ̀ ní rí eleven ẹ̀ ní rí twelve ẹ̀ ní rí thirteen kí ẹ tó bẹ̀rẹ̀ sí máa rí fifteen ẹ̀ mọ̀ kó dọ́gbọ́n ni ó dá gbogbo ìbẹ̀rù kó ṣe tó ń sọ báwọn ìwẹ̀ ìdí sí láyé fún bí five or six hundred years ní gbogbo ìgbà táwọn mùsùlùmí ṣiṣẹ́ yẹn wọ́n kọ́ tẹ̀ ọ́ torí pé wọ́n fẹ́ gbéṣẹ́ wọn fẹ́ lò ní. yàtí nínú ṣírí ìṣẹ̀lẹ̀ ẹ wá gbọ́n tí kọ̀ọ̀rọ̀ fi wáyé kọ̀ọ̀rọ̀ tí náà wá sọ̀rọ̀ rẹ̀ ẹ máa wẹ̀rí tẹ̀ ṣẹ̀dọ̀ wá wẹ̀rí ọ wá bá nǹkan tẹ ní sáyẹ́ǹsì fọ́ọ̀mù ọ̀rọ̀ bí ní hmm. kìí ṣe tó torí pé jẹ́gbẹ̀ torí pé ó lè kọ́ọ̀sì ìnira àbí kó kọ́ọ̀sì jáǹsì àbí kó kọ́ọ̀sì ailments àbí kó gbé gẹ́gẹ́ kó kọ́ọ̀sì kọ́ọ̀sì ẹgbọ́n tó wá lọ. ó ní torí pé nǹkan àárín ni wípé níbi àwọn ahadith anabi sallallahu alaihi wasallam yòókù náà tá a máa ń rí nǹkan ẹ̀ tá a bá ti ń dákọ méje tó ní ṣe pẹ̀lú sèrè àbí tó mọ̀. ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún méje méje méje nígbà tí rẹ̀ èèyàn lẹ́mọ̀rí méje méje bí náà sàádì ẹ̀bọ́ anábìsọ aláàfáà pé mọ̀ntàfọ́ báhà bí sábẹ́ ìtàmàrọ́tìn àjùwà ẹ̀tọ́ náà ìdí ìfọ́kù tó jẹ́ ní ìpè láàárọ̀ wọ́wá támọ̀ dàbídò àjùwà méje lébẹ̀ níjọ́ láàrín síbò fìdáìkà lọ tó ní Nígbà tó sọ́tọ́ ó ní ẹ̀rẹ́ tí ni pé ńgbà tó rẹ ànẹ́bì sálàlá àlọ́sẹ́lá, tánàbí náà ní fífà tó sànẹ́bì ní ṣógbó aláìyàmì sábọ̀ ẹ̀kẹ́ rọ̀bìn, ẹ̀bà wá fẹ́ jùsù méjì ẹ̀dá omi rẹ̀ yóò méjì lànẹ́bì tó dáàbò. Ẹn tó lẹ́nu. Báwọn ọmọ mẹ́fà sáàrù kan wọn ni ká gbọ́wọ́ lébi tí àbádé sí lìpínì sáàrù pé bísmìlá, àwọn olùdílá ìwọ̀kùnrin láti ìṣàrìmà ájì ọ̀rọ̀ mélòó méje. Hmm? ọ̀nà lẹ́gbọ̀kọ́ ní ara tánmọ́sà sí yẹn pé ẹwà sídírù méje tí bá ti ń ka pé ààrẹ ń dé àbáfẹ́rọ̀ sóyúrú àbáfẹ́rọ̀ pọ́ìsì ní méje ma ń wá méje náà ló wá ń bi ajá hùn àwọn fún yé ẹwà lọ gbá tó gbé òwe kú. níbi náà ni wọ́n ti rí so ó ń hí jàrá wọn ọ̀bẹ̀ lọ́hùn kó kàwá sínú àwọn tó jẹ́ àlìmí wàl'àmìlínà ilmihim ó fi kàwá sínú àwọn gbogbo tó bá ṣe fún wa ní ta bá mọ̀ àti ní ta ń ṣe ò ó já báyọ̀nù rẹ̀ pàdé ẹ̀ ó sì já wal janna pẹ̀lú àwọn ẹni eré ó sì yọ̀nù sí wa an la ilaha illa anta astaghfiruka wa atubu Thank you kọ́lọ́n ọba aláàbà kan ṣe gbà mí ìwọ tí èyí kan ń pè ọkùnrin ọ̀sùn dànù ní ìdìbò ìlú dísáìnì rẹ̀ gan ìdílé ọjọ́ ìpínlẹ̀ kejì àwọn tó ti máa hàn sí wa nínú nàìjíríà ṣùgbọ́n náà ti fún aláwọn àti gbogbo ẹ̀rẹ́ ló jẹ́ pé iṣẹ́ ọmọ kàfé ní mọ́sálásí ìdí tó wá nínú ìdíje ara rẹ̀ rí kí wọn náà lè gbà ìdílé rẹ̀ tó ń gbà nígbà wo tí wọ́n kọ́ lo discover rẹ̀ wọ́n lo discover rẹ̀ àbí bọ́ọ̀ kọ́ ló mú un bẹ́ẹ̀. ìgbà wọ́n rẹ̀ discover rẹ̀ gbé sí ìlà ilẹ̀ nípa pé fún wọn bẹ mẹ́ta gbéjà gbogbo táwa ní ọlọ́run tó bá yẹn. ṣé láwọn ìgbàjọ́ mi kórè.